láyé oríire jẹ́ káwọn ọmọ yẹn. gbogbo tó o bá dé láyé oríire jẹ́ tàwọn ẹbí ẹ̀. àṣẹ tí olódùmarè fi sí mi lẹ́nu òun ni mo gbé wá fún yín tí n bá sùn fẹ́ẹ́rẹ́fẹ́ oríṣiríṣi ni mo máa rí pé mo lè lóore ọ̀fẹ́ tí tinú bá ń bi tinú tí mi ní jẹ nǹkan epo tí mi ní jẹ nǹkan iyọ̀ tí mi ní jẹ nǹkan ata gbígba àdúrà ni àdúrà mi gbà àdúrà yín náà gbà. ọ̀nà yín á là. ẹ ní wálé ayé lásán o. mo gbà yọ̀ǹda fún ọ̀pọ̀lọpọ̀ yín ẹ wà nínú gbàgede ẹ jọ nítorí tọ́lọ́run ọdún tó ń bọ̀ kẹ́ ẹ tún wá. ọtọ́lọ́wọ́ olódùmarè ti ṣe fún yín mo gbà yọ̀ǹda o mo dẹ̀ rí gbà àbọ̀ náà mo mú wá fún yín torí pé ọmọye ló pàṣẹ àṣẹ tó pa fún iná náà níná jó àṣẹ tó pa fún òrùn òrùn fi ràn àṣẹ tó pa fún ọjọ́ lọ fi yọ tó bá ti là báyìí kedere ní o àní lẹ́nìí kẹgbà yọ̀ǹda. ọ̀nà igbólá. ọ̀pọ̀lọpọ̀ wà ń bí ó ti rò pé pé kí ló ń tiẹ̀ ṣe ilé ayé kó ń tiẹ̀ máa lọ wọ́n á sinmi wàhálà ìlà ìlò ìyọ̀ǹda tí mo gbà ò ní lọ. ìyọ̀ǹda tí mo rí gbà ọba tó ń pọjọ́ ọkú ọjọ́ okú ẹ ọ̀run ti padà. kí dẹ̀ ló dé kó o bá a tún lè rí rírí ọlọ́run ni gbogbo tó náwó sí tó rí mú látọjọ́ yìí tọ́ ọlọ́run olódùmarè ṣe pọ́jọ́ okú ẹ dà torí wọn ló fọwọ́ ara ẹ pẹ́kú jẹ́jẹ́ ni kú ń lọ nínú afẹ́fẹ́ tó ń sọ pé ilé ayé sọ̀tá ẹ̀ o tiẹ̀ fẹ́ máa lọ kí tiẹ̀ ní gbogbo wàhálà ilé ó ti rògbìn má rògbìn mọ́ àkọ́tí mú wá fún ẹ̀rẹ́ tó bó bá ṣe gbà gbígbé ìtúsílẹ̀ dé báyìí. bó o ṣe jáde nínú gbàgede ìbùsùn dé báyìí. ṣe jáde ní gbàgede àlàáfíà tó báyìí. wọ́n wá tún di orí ẹ̀ mú o àwọn kan máa ń dínà orí o wọ́n dínà orí o nínú ẹbí tó wà aya tó fẹ́ ọmọ tó bí ara ọ̀rẹ́ ojúlùmọ̀ wọ́n ti fẹnu wọn wọ́n ti fẹnu wọn sọ nǹkan sínú afẹ́fẹ́ àwọn tó ti kó lọ ti kó lọ wọ́n ti sọ́dà ṣe fún ẹ wọ́n dínà rẹ̀ wọ́n wá gbàdúrà fẹ́lẹ́ dá ẹ igbe ó dẹ̀ nọwọ́ mu nọwọ́ mu nọwọ́ mu kí ló dé kọ́wọ́ ẹ tiẹ̀ tó tó bá jẹ́ pé àwọn ọmọ tó dínà rẹ̀ mi ni bóyá wọ́n mọ̀ ọmọ ṣe ni àbí wọn ò mọ̀ ọmọ ṣe é bóyá wọn mọ̀ ọmọ ṣe é ni àbí wọn ò mọ̀ ọmọ ṣe é lẹ́yìn kò gbàtú sílẹ̀. ọ̀pọ̀lọpọ̀ mọ ìtumọ̀ àwọn ẹnu tó wà lẹ́nu ẹ̀. Ah! ètò wà lẹ́nu ẹ tó o ṣe ń sọ ó dàbí ẹ̀rọ gbohùngbohùn ni Olódùmarè ló ń jẹ́ olúgbohùn àjàgbohùn tí mo ṣe ń fi gbohùngbohùn yìí sọ̀rọ̀ ó ń gbá òun ó ń jẹ́ kí gbogbo yín gbọ́ sí i kábíyèsí Olódùmarè ajániwáyé má gbàgbé ẹni ó wá ní olúgbò tó yẹ pé tó bá sọ báyìí gbogbo ayé ló máa ń gbọ́ elétí gbáròyé kò nílò ẹ̀kọ́ gbóngbóng tẹ́mi mú lọ́wọ́ yìí òun ni olúgbòhùn àjàgbòhùn olúgbòhùn àjàgbòhùn lóde ọ̀run mo gé pè ẹ́ torí pé ọjọ́ tí ọká bá ti fẹnu sọ ẹran báyìí ọjọ́ náà ẹnu ẹ̀ ló kú sí ọjọ́ tí akérèjù kan ọjọ́ wa tó ti kan ilẹ̀ báyìí ó máa kan ilẹ̀ pàmò ọjọ́ tí ìsá ọjọ́ tó bá ti bò ọjọ́ náà máa ń bójú lọ olúgbòhùn àjàgbòhùn lóde ọ̀run mo ké pè ẹ́ olúgbòhùn àjàgbòhùn lóde ọ̀run mo ké pè ẹ́ gbogbo wa náà la ní olúgbòhùn lẹ́nu láti ké pe olódùmarè àníṣe gbogbo ohun tí mo tọrọ mo fẹ́ ní ọdún tó ń bọ̀ kí n rí àpẹẹrẹ. ẹ máa wíre síra yín pé ọdún tó ń bọ̀ mo fẹ́ rí àpẹẹrẹ. gbogbo tí mo tọrọ fún yín olúkọ ọjà pé kó bá mi mú wọn lé ẹ̀. ọdún ọlọ́jọ́ kì í ṣọdún fàájì kì ṣọdún tá a wá wòran nìkan oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ilé arúgbó ṣẹ̀kẹ̀ àní lọ́dún tó ń bọ̀ sẹ́ títí ọ̀ṣìkò máa sọ̀rọ̀ síra ẹ lórí máa sọ̀rọ̀ sí orí ẹ o ti fórí ẹ ló ń jẹun náà máa ń jẹun ọ̀pọ̀lọpọ̀ yóò mọ̀ àgbésì máa pè kó jẹun fún lóúnjẹ ọ̀pọ̀lọpọ̀ fún lóúnjẹ fún lóúnjẹ orí ẹ ló ń jẹ. òun ló ṣíwájú ayé tó tẹ̀lé mo ríre gbà gẹ́gẹ́ bí onírìṣà ìwọ ń kọ́ bí mo ṣe tọrọ fún ọlá tèmi lórí ìtẹ́ yìí kò sí tí wọn pè mí tán láti mú iṣẹ́ Olódùmarè ṣe wọ́n ló kóbó ni mí nítorí pé ìdánidúró ọdún mẹ́rin lórí ìtẹ́ wọ́n ní ọmọ oyè dà ọdún kìíní ọmọ oyè dà ọdún kejì ọmọ oyè dà ọdún kẹta ọmọ oyè dà ọdún kẹrin ọmọ oyè dà mo ké pe àwọn tí ó tayé ẹ wá wò mí lọ́jọ́ òní. èmi náà bí ẹlẹ́rọ ara bẹ rò pé àgbàdúrà ọ̀rọ̀ ń tà ní màá tún ẹ̀ màá tún sọ̀rọ̀ yóò gbọ́ mi ní àrè olódùmarè ẹ̀wòṣẹ́ ọlọ́run mo wá dẹ tó ní ìbejì tí ò ṣẹlẹ̀ láàfin rí. mo tún tọrọ fáwọn olórí tó kù tún ti fò mọ́ wọn lára. mo fẹ́ kẹ́ ẹ fi tèmi tọrọ wà wà ní pẹ̀bí ọ̀ọ́nì ìṣà òkè sunkún omi ò gbọ́dọ̀ kó sílẹ̀ nínú ìrora kété mo ti wà lórí ìtẹ́ ìrí tí ò sáyà kò sólórí àwọn èèyàn ní kí ló ṣọ́ onírìṣà wọ́n ní kò sápọ̀lé fọ́ba tí ò lólórí mò ń dá sùn mò ń dájí mò ń dáfà lọ́tún mò ń dáfà lọ́sì iṣẹ́ inú ẹ̀kú àmúra oníta ni mo ṣẹ̀ oníta ni mo ṣẹ̀ bí òòrò tẹ èèyàn níbàjẹ́ o tún ké polódùmarè iṣẹ́ ọwọ́ ẹ̀ lára èèyàn àbí kí ló dé tó o bá dá mi lómi ìmà ní díẹ̀ mọ́ orí kí ló ń ṣe é onírìṣà olódùmarè wà ní ipò bẹ́ẹ̀ ó jókòó sórí bẹ́ẹ̀ kò sólórí láàfin ayé fi mí ṣe yẹ̀yẹ́ ẹ wá wò mí lọ́jọ́ òní o. mi ẹ ṣé o. olórin náà tún olórin lọ́sì. olódùmarè fi wọ́n kẹ́ mi. wọ́n ràn mí lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ olódùmarè wọ́n kẹ́ mi. lórí ìtẹ́ náà ni àdúrà ti gbà tọrọ tiẹ̀ o tọrọ tiẹ̀ o ó tọrọ tèmi o lórí ìtẹ́ yìí olórí ti fi mí lẹ̀ wọ ó fi mí lẹ̀ ìkíní ìkejì ìkẹta ṣé mo ṣe èèyàn ni mo tún tọ Olódùmarè lọ mo tún fi ti tèmi tọrọ báwo ló ṣe ń ṣẹlẹ̀ àṣé láti mọ rírì iṣẹ́ Olódùmarè ni àṣé láti mọ rírì iṣẹ́ Ọlọ́run Olódùmarè tó wọ́n tẹ́ ni. ọlọ́run wá fún mi ní àwọn olórí tó gbó jìgìjìgì olórí tó jẹ́ olórí náà olùkọ́ lọ́wọ́ rí olùkọ́ lọ́wọ́ yín ẹ kú àdúró tì mí o ọlọ́run olódùmarè á máa gbàfẹ́ yìí náà gbogbo olórí ìbí wọ́n máa tọwọ́ àlàbòsùn. ẹni tó wà ń bí tó ń tọrọ tiẹ̀ ẹ rántí pé ọ̀nìrìṣà náà tọrọ tiẹ̀ pẹ̀lú ẹran ara torí òrìṣà náà ní ọ̀nì ló ń dárè ó tọrọ tèmi o àdúrà mi gbà ó tọrọ ìgbóná mi kó padà ó padà ó tọrọ àlàáfíà ó dé bá mi mo tọrọ ìtẹ̀síwájú àti ìdàgbàsókè òde bá mi mo tọrọ àlàáfíà forílẹ̀-èdè wa mo tọrọ àlàáfíà fáwọn olórí wa mo tọrọ kí ọlọ́run olódùmarè bá mi kó sí wọn nú ìyà ń jaráàlú ìyà ń jaráàlú ìyà ń jaráàlú kí ọlọ́run olódùmarè àti àwọn onílẹ̀ kó bá mi kó sí wọn ní kí wọ́n túbú ṣe mo fẹ́ tọrọ tiẹ̀ lákòótọ́ tún di orí ẹ̀ mú di orí ẹ̀ mú kó tọrọ tiẹ̀ olódùmarè ń gbọ́ àwọn onílẹ̀ ń gbọ́ tọrọ fọ́mọ tọrọ fọ́kọ tọrọ fáya tọrọ fẹ́bí tọrọ fọ̀rẹ́ ọ̀rẹ́ tó bá ṣe ti ẹni o èyí tí ò bá ṣe ti ẹni kó yàgò fún ẹ. gbogbo ẹ̀yin tẹ́ gbé nǹkan ọmọọ̀rọ̀ lọ́wọ́ ayélujára ẹ má máa gbàgbé orí yín ẹ di orí yín mú wọ́n fẹ́ kó lọ nísìnyí orin ọ̀fẹ́ mo nígbà tí mo rí wọn wọ́n ti fẹ́ máa kó lọ ẹ tètè fẹnu yín sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ jáde àwọn tó ń gbà wájú ẹ gbà ní ìsìn wọn kó lọ o tó tọ́ kó sọ fún yín o bí o jẹ́ nǹkan gbọ́dọ̀ o jẹ́ nǹkan yọ̀ béèrè fún nǹkan kan tó o bá fẹ́ béèrè fún nǹkan pàtó béèrè béèrè béèrè béèrè. dire bẹ́ẹ̀ ti tiẹ̀ dire kìkìkì. yìí ẹ jọ̀ọ́ ó ṣe pàtàkì ara ò ní ní ẹ ibikíbi tó bá wà jẹ́kára tẹ̀ jẹ́kára tẹ̀ mìíràn sọ́ọ̀tún mìíràn sọ́ọ̀sì mìíràn sọ́ọ̀tún mìíràn sọ́ọ̀sì nọwọ́ ẹ nọsẹ̀ nọpá ẹ kó ìtura ìtura dé káìsàn burúkú máa fò lọ káìsàn máa fò jáde dè ẹjọ́ kúrò lójú fèrèsé ẹ kúrò lójú ọ̀nà ẹlòmí ẹ má forí kó tí òye kẹ forí kó. ó mà ti ń tà rànràn ẹ máa béèrè ó béèrè tèmi mo mà rí ìdáǹdè. ó máa lóore ọ̀fẹ́ gbà àdúrà mi máa gbà béèrè tiẹ̀ bèrè tiẹ̀ bèrè tiẹ̀ ẹ jẹ́ fojú ọ̀nà yẹn sílẹ̀ fílẹ̀ fílẹ̀ fílẹ̀ ẹ fílẹ̀ o túbẹ̀rẹ̀ pé olóòní jẹ́ kó forí tó tí ò jẹ tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló forí tó kó kú kó. má sọ̀rọ̀ kékeré sọ̀rọ̀ jáde o ẹ má sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ o. ¿Qué que el que Valeu, eu Krishna Prasadashi ìgbàlà pátápátá wá àjẹpọ̀ ọba ìgbàlà dé ìgbàlà dé orí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ èmi ayé orí ẹ̀kọ́. jọ ṣe tẹ̀mí o. Aṣojú ìyá jọ ṣe tẹ̀mí o. Àṣà.